وقد جرى الكلام في منزلة الصلاة في الخطبتين الماضيتين وأثبتنا في تلك الخطبة أن الصلاة لها شأن عظيم ومنزلة عظيمة عند الله سبحانه وتعالى ومما ذكرناه أنه شرع في السماء وما أنزل على النبي صلى الله عليه وسلم وهو على الأرض كما أنزل الله سبحانه وتعالى دائرة أركان الإسلام عليه وهو فيما بيننا في مكة ولكن الله سبحانه وتعالى أنزل عليه الصلاة وهو في أعلى السماء وكذلك مما أثبتنا أن الفرق بين المسلم والكافر هو الصلاة والصلاة عبادتي أقول لكم الله وبارك ولا kọ́lọ̀ bá kún fi wá ṣe kò fẹ́ dáadáa fún gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ìṣe fi wa eléyìí tí a tún fẹ́ wò ní kútùbà wa ti fi èmi òun náà ni àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àsọ̀lá gẹ́gẹ́ bó ti jẹ́ wípé àwọn kútùbà wa méjì tó ti lọ sẹ́yìn nínú àwọn kan tí a fi ń bára wa sọ̀rọ̀ òun náà ni máa ń fi láti sọ̀dá ipò bí èrò wà ní ìgbésí ayé mùsùlùmí a sì dárúkọ àwọn nǹkan tí ò sí níbi méjìlá sí mẹ́tàlá tó ń fi rinlẹ̀ fún wa ipò tó tóbi bí òun wà nínú àwọn nǹkan tí a fi rinlẹ̀ fún wa òun náà ni pé ọlọ́wọ́ ọba àdékè ọlá nígbà tó fẹ́ ṣe òfin ìrun fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nàdáhù ìlà sàdà ọlọ́wọ́ ọba àdékè ọlá ó pe ànábì sallallahu alayhi wa sallam lọ sí sọ́mọ̀ òfin pátápátá kódà ní àyè bí kìbìrì ìlà àlẹ́ ìjàdá kò dé ọlọ́wọ́ ọba pe ànábì lọ bẹ̀ pé ipò tí irun wà ní oṣù òbí bákan náà irun yìí nínú ta ti sọ fún wa náà ni wípé òun náà ní nǹkan àkọ́kọ́ tí ọlọ́run bá ní kí ọlá tí a ṣe òfin wọn wá lé lórí lọ́jọ́ pé di àlùkìyàmà nígbà tó náà bá fi ẹrú nǹkan àkọ́kọ́ tó náà àkọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ òun náà ní nípa ìrun ìrun tó bá jẹ́ pé ẹrú tí òun dáadáa irú ẹni báyìí a máa jẹ́ ni tí a máa là ní ọ̀dọ̀ ọlọ́run ọba àlékiọlá a jẹ́ ni ká béèrè lọ́dọ̀ ọlọ́run ọba àlékiọlá ní ìgbà tí èrò ẹ̀ tó bá dúró déédéé téèyàn bá ti wá pàdánù látara irun irú ẹni bẹ́ẹ̀ kọ́ni fọ́sùrọ̀ kòsùrọ̀ ọ̀nà lórí iná irú ẹni bẹ́ẹ̀ ti pàdánù kọ́nà ọba kó má ní ká pàdánù. wọ́n lẹ́bi yahumu nàìyàwó ayọ̀ àlàmà eléyìí tó ṣe pàtàkì sí wa lónìí tí a fẹ́ tó fi kó àwọn nǹkan tí a ti sọ. òun náà níyà ọ̀sọ́ ìtú alẹ́bi ọ̀sọ̀ mọ́hùn bí ọlọ́run ọba ti ṣe ìrún kíkí mú ẹ̀ṣà tó fi yàtọ̀ lè sáré sá èrè àbúkárẹ̀ Islam bí òun fi yàtọ̀ sí àwọn orígun Islam eléyìí tó kù gbogbo wa náà lámọ̀ wípé bóyá Islam àìlà khamsi shahadati an la ilaha illallah wa anna Muhammadan rasulullah gbogbo wa lámọ̀ wípé ọlọ́run ọba àdékíọ́lá ó mọ ẹ̀sìn wa yìí ó mọ lórí nǹkan márùn sí àkọ́kọ́ rẹ̀ tó ń jẹ́ ìmájẹ́rì sí ọlọ́run ọba àdékíọ́lá òun ló lẹ́tọ̀ọ́ sí gbogbo tó ń jẹ́ ìjọsìn àti bí àdọ́bì Muhammad sọlọ́lọ́mù àríyọ̀ sẹ́lá òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ni ẹrú ọlọ́wọ́ ọba sì ni ó sì lẹ́kọ̀ọ́ sí ká máa tẹ̀lé lórí àwọn àṣẹ tí ó bá pa wá ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé irun ká kí irun ó jẹ́ òkú ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tá a bá ti ní ìgbàgbọ́ òun náà sì ní òkú tó ṣe pàtàkì jùlọ a sì tún rí nínú òkú Islam òun náà ni gbàgbá bákan náà ni hajj àti kápẹ́ àwẹ̀ Ramadan ṣùgbọ́n èrí irun tí a rí yìí ọlọ́wọ́ ọba àlejò ọlá ó ti àwọn àṣàyàn kan fún ìrun tó jẹ́ pé ta bá wo gbogbo àwọn ìyókù nínú àwọn nǹkan tó jẹ́ òkú ìsìláàmù yìí ọlọ́wọ́n bá àdékè ọlá ò fi àwọn nǹkan yìí kò fi ròyìn wọn pẹ̀lú òkú ọlọ́wọ́n bá àdékè ọlá a máa dárúkọ àwọn nǹkan mẹ́wàá tí ọlọ́wọ́n bá àdékè ọlá tó fi ṣa ìrun pẹ́ gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá àdékè ọlá ká máa hàn sọ alìmọ̀ òmìnira bí ó gbé àwọn ọlákan fún gbogbo ẹ tó bá jẹ́ onígbàgbọ́ tó gbọ́ náà wọn bá gbọ́ bó ti yẹ kó gbà gbọ́ kàdáríkà ọ̀sọ̀lọ́hu hàbìbì kọfí sọ ní ẹ̀rí àwọn nǹkan nínú àwọn tó kù nínú àwọn orígun gẹ́gẹ́ bíi zakat gẹ́gẹ́ bíi hajj àti nínú ha ayọ̀hàlàṣìdá nínú àwọn kan tí ọlọ́wọ́ bá rí ọlá tó gbé ọlá fún èrò lé lórí tó fi ju àwọn òpó tó kù lọ nínú òpó islam anna allah subhanahu wa ta'ala sábà sọ̀dáka bèrè ìmáà òun náà ní kí ọlọ́wọ́ bá ní kí ọlá ó pè ìrun gangan ó pè ní ìmáànì ọlọ́run pé ìrun ní ìmánì lórí tó túbọ̀ sí wípé ẹnikẹ́ni tí ò bá ti kírun kò ní ìmánì kọ́nà ọba àdéhùn ọlá kó má ṣàfi ìmánì kẹrin kọ̀ọ̀kan wa. ìyẹn lè fi rí pé sọ máa yàn sẹ́lá sọ wípé àlàáhùn lẹ́nu ìbẹ́yẹn náà wà bẹ́yìn náà ìyàtọ̀ tó wà láàárín ẹ̀yin mùsùlùmí àti àwọn kèfèrí ó náà ní irú mọ́ńtà rọ́kàhà pápáọ̀dé sáfàrọ̀ ẹnikẹ́ni tó bá pa irú lẹ́sìn tí ò kí irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kèfèrí sí ọlọ́wọ́ ọba àlìkíọ́lá ẹ̀rí ọlọ́wọ́ bá pe irú kíkí ní ìmánì ọlọ́run wa máa ká lọ lọ́hùn nínú bí i ìmánakum iná mọ́hà náà ti lọ òfin rọ̀hìn ọlọ́run ní dájúdájú màkà lọ́hùn nínú bí i ìmánakum ọlọ́run bò ní rárá ìròyìn ìrun tọ́nà ọba tó ẹ ìmánì ọlọ́run ìra láre ó náà ní ìrun ní ìgbà tí ọlọ́run ọba àti ọlá tí ó pa àdọ́bí wa Muhammad sallallahu alaihi wasallam láṣẹ pé ó kírun kọ́ni lọ́rọ̀ taqalluba wajhihi fis samaa àdọ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó ń dààmú lórí wípé kí ni ìgbà tọ́nà ọba ní kàdọ́bí kírun sallallahu alaihi wasallam ìrun tó ń kì í ọlọ́run ọba sọ fún wàlùkébìlà fi ṣáàrù tó lè ṣòro ti kọ́bù lè sọ̀lá ẹ̀ẹ́dì rí kákọ́jú sí kíbìlà ó jẹ́ nínú àwọn òpó ìrun tó jẹ́ wípé kí ni mọ̀sánlá lè fọ́lẹ̀ kíbìlà náà tó kó bá lè sọ̀lá tó bàbá rẹ̀ ni tó kírun tó kọjú sí nǹkan ní ìpínlẹ̀ àtọ̀ sí kíbìlà ilé tí ọlọ́run bá ṣe lóbi fún wa irú ẹni bẹ́ẹ̀ tó kàdìkàdì ti bẹ́ẹ̀ ọlọ́run bò ní bùkátà sí ọdún ọlọ́run bá wá sọ fún àlọ́ ìfọ̀nmọ́ àlè kọ́ni náà tàkọ́lù bàwá ní ìjà fìtà náà ànábì kọjú sí sọ́mọ̀ ó wo ju ọlọ́wọ́n ba lẹ́yìn tó ń bẹ lọ́wọ́n ba àdìsí ọ̀la orí kí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam yorí ló sábà yìí ànábì máa ń fẹ́ kóhun ṣe nǹkan òun ní ọ̀nà tó yàtọ̀ sí ti àwọn tó kù ní ọ̀nà tó yàtọ̀ sí ti àwọn tó kù nínú ìjọsìn ìlànà òun náà ní wípé àwọn Yahudi àti nọ̀sọ́rọ́ tí wọ́n bá fẹ́ ṣe sọ̀ láti tiwọn tí wọ́n bá fẹ́ ṣe èrò tiwọn wọ́n máa ń kọjú sí lẹ́kùn mákìrì ni wọ́n máa ń kọjú sí lóṣù lè má kìdì sí Jerusalem èyí tó wà ní Jerusalem tó wà ní kódò ibẹ̀ ni wọ́n máa ń kọjú sí alọ́bì sọ̀lọ̀ lọ́wọ́ àríwọ̀ sọ́lá ó sì máa ń sọ fún wa gbogbo ọ̀gá wípé àpò àpò ní ìṣìyà ó ní ẹja ìrùpọ̀ sí ẹja ìrùpọ̀ sí wà pọ́ọ̀sì ṣàwárì ẹ sì máa gé irun ọmọ yín ẹ máa gé irun ọmọ yín kọ́ọ̀lì kùrù yẹ̀wù ẹ fi yapa àwọn yẹ̀wùdí torí pàwọn yẹ̀wùdí àwọn òkè dárò pọ̀ sí wọ́n máa ń gé irun ọmọ yín wọ́n sì máa ń fi irun ọmọ sílẹ̀ wọ́n máa ń fi irun mú sílẹ̀ àdọ́bí wá sọ fẹ́yìn mùsùlùmí tó irun ọmọ táwọn máa ń sílẹ̀ yẹn yẹn máa mú kúrò ṣùgbọ́n ìrògbọ̀n táwọn máa ń kó kúrò yẹn wọ́n fi yapa àwọn àdọ́bí ọlọ́wọ́ bá ní yabuna um laada kunde lixyati wala miro harun alayhi salam ó sọ fún musa ìrí ọmọ ìyá mi laada kunde lixyati wala miro má fàmí ní irùngbọ̀n má sì fi nígbà tí Musa padà dé níbi tó ti ọba àdéjì ọlá sọ̀rọ̀ tó padà dé pé báwọn ọmọ ìsirẹ́lì tí wọ́n ti ń ṣẹbọ ó gbá náà mú ó fà á ní irùngbọ̀n ó fa irun orí ẹ̀ ibi tó lè dùn jù lára nìyẹn kí ni ó tọ̀ wò ní ìgbà táwọn èèyàn yìí tí wọ́n sọnù tí wọ́n ń ṣẹbọ lẹ́yìn tó túmọ̀ sí fáwọn ànábì ọlọ́wọ́ ọba wọn àwọn òfẹ́ tí nígbà tó ti wájú báyìí bí àwọn ìyapọ̀ ọlọ́wọ́ ọba àdékì ọlá báyìí bí wọ́n fẹ́ tẹ̀lé ohun tí ọlọ́wọ́ bá ń fẹ́ ọlọ́wọ́ ọba àdékì ọlá àdọ́bìsọ̀rọ̀ àyọ̀fẹ́ wọn fóun fẹ́ fi ṣe òun òun fẹ́ fi ọlọ́ọba tó ti lọ. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ nípa bí sábọ́bì kọjú sí òjò bá lọ́ọ́ nílò ó wò pé kọ́lọ́ ọba pa alájẹ tó kọjú sí kébìlà ṣùgbọ́n wa máa yáwó pépé wà á ní hawa inú huwa ilà yóò hà ọlọ́run ní sọ̀rọ̀ lọ́wọ́ kò òun tọ́nà bàbá pa láṣẹ kò kí ń ṣe pé ànọ́bì ló ní ẹ̀sìn wà lẹ́sà ní ṣe ààrẹ ẹ̀ ànọ́bì dandan kọ́ ló ń ṣòfin ẹ̀sìn tẹ̀sìrí ohun sáàbí àj lè ṣẹ́rẹ̀ ìlà gbogbo òfin tànọ́bì bá mú wá ó fi tẹ̀lé tọ́nà bá pa láṣẹ ni tọ́nà ní ànọ́bì gbogbo tó bá sọ pátápátá wáhìlù ní ìsọ̀kalẹ̀ ní látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba àìlẹ́mọ̀hó ṣẹ́bi ìdòdò kó wà ẹni tó ti kọ òun náà ni màláìkà jìbìrì láàrin ìsàlẹ̀ àdọ́bì sọ̀rọ̀ lọ́wọ́ àìwọ̀sálà òdíṣẹ́fẹ́nu ó wá kórìíra pé kò máa tẹ̀lé àwọn èèyàn bí àti lọ́sọ́rọ́ ní ìlànà ọjọ́ tí wọ́n ṣùgbọ́n ó lè sí òfin ọlọ́wọ́ ọba àlejò ọlá ọlọ́run wa ni kọ́ni lọ́rọ̀ ta kọ́ni ló bá wá di ìgbà fi sàmà ìkọ́jú rẹ ti sọ́nà àwọn náà bá ti rí فلنولينك قبلة ترضاها أقوت لك قبلة أن يدرك قنطر ما يرسي فولوا وجوهكم شطر المسجد الحرام ọlọ́run láti ṣe lọ sẹ́yìn mùsùlùmí bá fẹ́ kírun ẹ máa kọjú yín sí mọ́sílù haram ẹ wá wà wá mùsùlùmí lèlè ohun tó wù ànábì sọ̀rọ̀ àlè ọ̀sẹ́lá kò wù ọ̀gọ́rọ́ wa ẹ wọ́n bá lọ́bi ṣe ń dààmú sí kíbla kàárà nígbà ní ó ìkọjú sí wa ọ̀nà mẹ́ta ni ládùúgbò wa ta wà nílásọ kíbílà tó wà ní àbùdó ní mẹ́ta tẹ bá náà mọ́ṣáláṣí kan ibi táwọn kọjú sí ìkírèsì báyìí torí pé bí mọ́ṣáláṣí wọn ti kọjú ní ẹ̀rí àwọn mọ́ṣáláṣí ní ibi táwọn kọjú sí ni ẹ wá ara wọn kan ó mọ àtàwọn àtàtọ̀ àwọn wá kọjú sí àárín kí ló máa ń fa lọ́gbọ̀rọ̀ gbà òun náà ní kíbílà tó ṣe wádìí ṣùgbọ́n wa mùsùlùmí lè ní àní àkàfójú ẹ̀sìn wa àyàfi kí ọlọ́ọ̀bá tó ṣe àlọ́ ẹ̀kọ̀ọ̀kan wa àwọn mùsùlùmí ní mọ́ṣáláṣí kan wọ́n wà lórí irun ni wọ́n kí sọ láti ra àṣẹ ìkọ́tù àwọn sọ̀hábà tó wá kírun pẹ̀lú àdọ́bì sọ́lọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ nígbà tó ń wá kúrò láyé yẹn tó débi táwọn ibi táwọn ilé ti ń kírun ó wá bá wọn lórí irun àwọn mùsùlùmí wọ́n wà lórí sùjúdù ó ìrùkú ọ̀rẹ́ lẹ́yìn tí ó kọjú bí mo ṣe kọjú sí yìí ni wọ́n ṣe kọjú nígbà tí wọ́n sì gbọ́ gbólóhùn yìí orí òrùkú ni wọ́n wà tí wọ́n sì fi yí padà báyìí ṣùgbọ́n tó bá jí àwa lónìí àárín àtàwọn àfa àgbàdo lórí yẹn àtàwọn àfa àgbàdo dé àwọn ènìyàn ló fi dé pé láyè bẹ́ẹ̀ bá dé pẹ̀lú ni wọ́n pè ní mọ́ọ̀tì kèbìlà sẹ́yìn mọ́ṣáláṣí tó ní kíbla méjì kọ́nà kó ṣe háàjì ọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan kan wá náà nínú àyíká àwọn alálàájì bá dé ni ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ àwọn tó káwọn alálàájì lọ láti nàìjíríà wọn ò ní tàta rẹ̀ kó tún fi yẹn lu opportunity tí ẹ jẹ́ ká kó àwọn èèyàn kan mọ pàtàkì tẹ́lá ní ìgbà tí àwọn mùsùlùmí tí wọ́n wá gbọ́ ọ̀rọ̀ yìí inú wọn bàjẹ́ nígbà tó lọ́wọ́ bá ti ní kí wọ́n kọjú sí kíbílà kàábà ìbànújẹ́ tó bá wọn ni wípé àwọn ọmọ ìyá àwọn nínú ẹ̀sìn ní eighteen to nineteen months ni wọ́n ti fi kírò lẹ́yìn tó ń kọjú sí Jerusalem inú wọn wá ń bàjẹ́ wípé a àwa ti ẹ̀gbọ́ tí wá tá a sì máa láǹfààní àti kírò ní àwọn ọmọ ìyá wa tí wọ́n ti lọ kọ́ ọmọ wa sọ àyàkalẹ̀ pé wà máa káàdà lọ́ọ̀bù ni yóò bí àti ìmọ̀ràn ọ̀nà wọn bò ní ráyé wọn lè yé láre òkí ni ìmọ̀ràn bí sọ̀lá àtàkùn ìròyìn eré tó túmọ̀ sí wípé zaka kò sí àyè tọ́nà ti pe zàpá ní ìmánì kò sí àyè tọ́nà ti pe hajj ní ìmánì bó ti jẹ́ wípé ẹni pé yorùbá gan máa ń sọ wípé irunmú lowó kò ṣeé pàṣẹ àti náwó le ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ ọlọ́ọ̀bù pé ní ìmánì àwẹ̀ tẹ́ rí yẹn ìmánì la fi ń gbà torí pé tó bá gbàwẹ̀ ẹlòmí ò lè mọ̀ bó ti dọ́gbọ́n sí àbí òdọ́gbọ́n sí ṣùgbọ́n náà kò tún pe àwẹ̀ ní ìmánì ká lè mọ pàtàkì sọ̀dá ọlọ́ọ̀bá sọ wípé ní ìmánì ni ló fi jẹ́ wípé torí pé ìrò fẹ́rí yẹn kò sọ́ de kò àmàlà hù wà kọ́ òlàwò ẹ̀ rí irun kíkí ó máa ń tọ́ka síṣẹ́ ẹni á sì máa tọ́ka sí tó wà nínú ẹni ẹni tó jẹ́ ní irin ẹni tó ní mọ́nì òun ta fi ń pírátìsì ẹ̀ nìrun tẹ bá wo ìrún tá fún wa yìí ẹ wo àwọn ìṣojú ìní àwọn kèfèrí mọ́kà ṣáájú káàdọ̀ bí tó dé wọ́n á máa ṣe hajj ṣùgbọ́n wọn kì í kí ṣùgbọ́n wọ́n máa ń ṣe hajj wọn kì í kírun ájì tó ń ṣe yẹ kò sọ́wọ́ di mùsùlùmí kò sì sọ́wọ́ jẹ tó ní mọ́nì tẹ bá wo zàká àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí kódà àwọn ẹlòmíì ti pé zàká yẹ kó omi táwọn àdóbi ọlọ́run bá fi sí wọ́n ní ìdá mẹ́wàá mẹ́wàá tó bá gbà èyí wá yà gẹ́gẹ́ bí ìgbà tó yàn sọ táàpì ìjọba ṣẹlẹ̀ pé táàpì ìjọba ẹlòmí afẹ́ máa tó fẹ́kẹ̀ zàká wọ́n fi yàtọ̀ fúnra wọn torí pé zàká tẹ rí yẹn olówó ní máa ń yọ zàká yóò kọ́ lóun min àfihàn ìlú wà ní rọ́jù ilẹ̀ àkùkọ̀rọ̀ ìlú a máa ń gba zàká lọ́wọ́ olówó àwa fún àwọn tí wọ́n di aláìní ni ṣùgbọ́n tẹ bá wo táàsì ohun tó kọ́mọ̀ jù ní táàsì òun náà ní fáwọn aláìní ni wọ́n máa ń sọ táàsì àwọn olówó wọ́n ní agbára láti ìgbébi táàsì wọ́n máa ń bí ìdí ẹni wọ́n máa ń lu àlùyọ kúrò ní táàsì ni ṣùgbọ́n àwọn mẹ̀kúnnù tí wọ́n rí jẹ tọ́ọ̀ nínú bẹ́ẹ̀ bára bí bẹ́ẹ̀ ra gàrí ẹ̀sìn sọ táàkì lé lórí kò fẹ́ sí oúnjẹ ẹ̀rà tẹ̀lé sọ táàkì lé lórí tó táwọn máa ń gbé táàkì sẹ́gbẹ̀ẹ́ zàká wọ́n yàtọ̀ síra wọn wọ́n yàtọ̀ síra wọn zàká ní owó olówó tó bá ní owó tó sì ní owó tẹ́lẹ́bù kan ni la máa ń gbà lọ́wọ́ ẹ̀ àwa ná fún àwọn tí wọ́n jẹ́ tálíkà owó zàká bá pẹ̀rẹ̀ àti ńlá títì torí pé títì ní àtolówó àtẹ̀jú òní ló máa jàǹfààní látara títì àwọn mẹ̀kúnnù project poverty alleviation àwọn aláìní bó lájọ́ fẹ́ yọ wọ́n kúrò bí àìní àwọn nǹkan tá a bá ń ná sàkálé lórí nìyẹn tá a bá ti ẹ̀fẹ́ lọ lórí developmental project àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà ọba pé ìrún ní imani ó sọ fún wa wípé ìrún kan ó fi yàtọ̀ sí àwọn òpó tó kù nínú ìrún wà á fọ́ àláhùn ìdókòrí tẹ̀mí ìdánilẹ́ ìrìn ṣàrọ̀ ìrìn Islam ẹ̀rí pé ìrún kíkì ní ọ̀gọ̀rọ̀ ọgbà bí ọlọ́run ọba àdìsí ọlá bí ó bá ń sọ̀rọ̀ nípa gbogbo iṣẹ́ olóore ọlọ́run a máa ṣàdáyọ ríro tọ́mọ bá ń sọ̀rọ̀ paṣẹ olóore a máa ṣàdáyọ ríro kò síbi tọ́mọ ti fẹ́ dárúkọ iṣẹ́ olóore kan kó wá fi kún iṣẹ́ olóore míì àyàfi kó ṣe pèsè ọ láti máa wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ká wá sọ pèsè olóore kan kí ọlọ́run ọba àdìsí ọlá kàdìkàdì dárúkọ ẹ̀ èrò náà ni o èyí náà tọ́ka sí ipò bí irú wà

ọlọ́run ní kí wọ́n sì tún bá kírun iṣẹ́ olóore nínú iṣẹ́ olóore ní sọ̀láàtì wà ṣùgbọ́n ká lè mọ pàtàkì sọ̀láàtì yẹ ọlọ́run tún wá ṣàdáyọrí ẹ̀ tẹ́ bá ń ṣe gbogbo iṣẹ́ olóore tẹ́ wo bó ti pọ̀ ẹ gbọ́dọ̀ yọrù kú ọ̀fẹ́ o tẹ́ ẹ bá sì kírun ẹ ṣiṣẹ́ olóore o eléyìí jẹ́ ní ti ọlọ́run ọba àdékíọlá tó fi yé wa ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tó ṣe òkú yayó tó ti tún yàtọ̀ sí àwọn òkú ẹ̀sìn tó kù òun náà ni wípé kórìnà kórìnà sílẹ̀ kùrọ̀ níkẹ̀sí olùlànà ìbàdàn ọ̀gọ́rọ̀ ọgbà tọ́mọ ọba àdékè ọlá tó bá ti ń dárúkọ ìjọsìn kan ọlọ́ a máa gbèrò sí lẹ́gbẹ̀ẹ́ tọ́mọ bá ń dárúkọ ìmánì a máa gbèrò sí lẹ́gbẹ̀ẹ́ tó bá ń dárúkọ zakat a máa gbèrò sí lẹ́gbẹ̀ẹ́ tọ́mọ bá ní kẹ́ ṣe bá a gbèrò sí lẹ́gbẹ̀ẹ́ ọlọ́ bá ń sọ fún wa fún àpẹẹrẹ ó ní wàá fi ń sọ láàjà ọlọ́run yẹn máa kí o wàá fi zakata ẹ sì máa yọ zakat wàá rúkà ìwọ̀n máa ẹrọ ọ̀sẹ̀ níbi ẹ̀rí tí ọlọ́run bá dárúkọ zàká ó dárúkọ irun ọlọ́run tún ní emphasis lórí irun ẹ̀bẹ̀ tó rù fún ara irun kíkí náà ló wà bákan náà ọlọ́run ní pàṣán ní ẹ̀rọ gíga wá ní ṣáàrọ̀ ọlọ́run ní ẹ̀kí kí òfọ́ náà wọn bá rẹ kó sì wọn nígbà náà ń sọ̀rọ̀ nípa ẹran tá a máa dú tá a fi ń ṣe léyà àti ẹran tí mo pa wà màṣíyáàyà àti gbogbo ètò ìgbésí ayé mi ìlọ́kọláyà ìtajà ìrajà ìbáwò èèyàn ní àṣepọ̀ àti gbogbo tí bá ń ṣe ilé ayé pátápátá wà màmáàtì àti ikú mi nílẹ̀ ayọ̀rọ̀ bìnrin àdàmì máa fi wójú rí ọlọ́wọ́n ọba ní ọba tó di gbogbo àgbáyé wọ́n ní kọ́tọ́ ìfisọ́lá nínú àwọn nǹkan tó jẹ́ kí yàtọ̀ tó yàtọ̀ sí àwọn nǹkan ní ìtókù amọ̀rọ̀ lọ́hùn nàbíyàwó àyàfọ́dúnrà àlẹ́ ìhà ọlọ́wọ́ ọba àdékíọlá nígbà tó díkà lọ́bí kírun ó pa èèyàn láṣẹ ẹrú kí ọlọ́wọ́ ọba àdékíọlá sọ ó tún ní èdè ànábì ṣe sùúrù pẹ̀lú ẹ̀ orí ọba ní wà innaha lakabiratun illa ala al-khashi'in ọlọ́run yóò fẹ́ rí yẹn ó láti kí ni o ó tóbi láti o àyàfọ́ ọba bá rọpọ̀ wọn fún ìrònú kù ọba kó má ṣe ẹni kọ́nà ọba àníkíọ́lá ó sọ fún àdóbi sọ gbogbo wà ní wọ̀sẹ́là ó ní wá mú àhàkà rí sọ́lá ọmọ ní máa pa wọn ara lẹ́yìn rẹ láṣẹ pé kí wọ́n kírun wá sọ́bìrà àlẹ́yìn ha ó sì máa ṣe sùúrù lé lórí alìsìbáru alájẹmí ìlà ìbádà wà sọ́bìrì ìlà ìbádà kì ká ṣe sùúrù yìí lórí gbogbo ìjọsìn máa ṣe sùúrù lórí ìjọsìn fọ́nà wọn bà ní kí ọlá eléyìí tó wá ń sọ fún wa pé pàápàá jùlọ èrò kìkì ẹni pé tó ti ń kírun tó ti ń kírun tó ti ń kírun ìgbà ní àtúwá afẹ́sọ̀ rẹ̀ lórí èrò kìkì irú kíkí bẹ́ẹ̀ yóò bá ṣe sùúrù kò ní lè ti alùsìbá wàhálà sọ́dà ṣí ìdàkù sọ́bù sùúrù tó lé kókó lèèyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lú ìwọ̀n wà ní ọ̀pọ̀ ìsìsọ́dà nínú àwọn nǹkan tí ọlọ́wọ́ bá lé fi ọlá tó ṣe fún ìrù tí ò sí fún àwọn nǹkan ní àwùjábà ọmọ ala kulli hali wa fi kulli makani wa fi kulli maqam gbogbo àyè pátápátá tá a bá ti bára wa gbogbo bàtá bá ti bára wa gbogbo ipò tá a bá ti bára wa la yu'zaru biha al-insan àyọ̀ǹda àrùkọ mẹ̀lẹ́ ènìyàn ìlà ni tí ò sí ìbàlágà àwọn ẹ̀ hátayà cycling abẹ tó ń sùn títí di àsìkò tá a fi jí wà ìrìnsẹ́ ìkọ́nà alẹ́ ìrìnkọ́nà tó bá tẹ̀ fún wa tají àwọn yẹ́pìk abẹ tí làákà yóò ti bọ́ fún tí làákà yóò wá padà wá yẹ ti bà ẹlẹ́yìn ìyá àdá ti sọ́dá ó ọ̀rọ̀ yọ̀lé èyí tó bá jí ọ̀rọ̀ yọ̀lé lórí lóòrùn ọ̀rọ̀ yọ̀lé pé kó o. ẹ̀rí hátàdùmọ̀rì pé àmọ́ ń ṣàìsàn ni mi ò jẹ́ lè kírò rárá o wáyá yóò á fi ru àwọn kọ́ọ̀dà o bákan náà torí pé yàn ń ṣàìsàn ó tún wá ní rárá ìró láre látara àsìkò wàlá kọ́ ìbàdí kéèyàn wá wo pé à inú ìfòyàlá wa wọ́n jagun lọ́wọ́ ní gbogbo òlú ráyọ̀ tí ń ṣẹlẹ̀ ààlè ìjáde kú orí ilé irú ẹni bẹ́ẹ̀ náà ọlọ́wọ́ ọmọ òjú ní kó fi orúlẹ̀ èèyàn lè wò pé à ah, lè yọ zaka tọdún yìí o torí gbogbo àsìkò yẹ gbogbo bísíẹ̀sì wa ilé iná ti jó igbá ti ṣẹlẹ̀ sí o àwọn olè à ah, rárá o kò máa kọ́ ìró jọmọ́ wà ní amúta fírọ̀n kódẹ tó ń ṣe ìrìn àjò kò sọ̀rọ̀ pé àmúwà ń rí àjò ni torí ẹ̀ ní ní ìṣẹ̀lẹ̀ kírò ọmọ ọkọ̀ ògbà ilé ìfún wa wà ní àgbọ̀ ìrọ̀ gáàlì kàmínà ní àdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àwíjàre tẹ̀yàn bá wí ohun tápọ̀ máa ṣẹlẹ̀ ní wípé ń gbà ní àwọn nǹkan tó jẹ́ májẹ̀mú oorun àbáwọn nǹkan tó jẹ́ òǹkà oorun àbáwọn nǹkan tó jẹ́ ṣe sí kọ̀ọ̀kan tá à ń ṣe nínú oorun a kàn lè rí wípé ìṣekúfú yẹn lè bá a. Imran ibn Husayn sa'ala an-nabiy sallallahu alaihi wa sallam 'an salati al-marid ìkọ́nà àwọn sàábà tó ń jẹ́ Imran ibn Husayn ó fi ànábì sallallahu alaihi wa nípa bá a ti ń kírun ní ìgbà tá a bá ń ṣàìsàn ànábì sallallahu alaihi wa sallam sọ fún pé sọ́ọ̀nì kọ́ ìmọ̀ ó ní kírun tó bá ń ṣàìsàn má torí kó ń ṣàìsàn kó wá lò ní kírun kírun náà tó dìde dúró fàyè làǹtẹ̀ tẹ́tẹ̀ rẹ̀ tó bá wá lágbára láti lè dìde dúró kírun àdọ́bì sọ̀nà lọ́wọ́ àríwọ̀ sẹ́là ó ní kó jókòó fọ́sọ̀ lè kọ́ ìdá jókòó láti kì fàyè làǹtẹ̀ tẹ́tẹ̀ rẹ̀ fàyè làǹmọ́bìjà ó wá lágbára láti ẹ̀dú jókòó àdọ́bì yóò láfẹ̀gbẹ́ lélẹ̀ láti kírun ó túbọ̀ sí ní pé kò sí wá ìsọ̀ tó lè báyọ̀ kí làákà Yorùbá sì lọ ó gbọ́dọ̀ kírun ni kò síwá ìtàn náà wọ́n náà tàbí kó tó máa sábà ti láàpẹ̀ gbogbo gbàtílà káyé bá ti ń bẹ fún mi kò sí gbàláyò káwá sọ pé à mí ní kírun kọ́ ní kí ló dé kọ́ lẹ́sẹ̀ ń dùn mí nì mí ní kírun kọ́ ní kí ló dé orí ń dùn mí nì mí ní kírun kọ́ ní kí ló dé ẹ mo wà ń kíláàsì nì àyíṣẹ́ ẹ̀dáàmù nì nífẹ̀ẹ́ tó ń ṣàìsàn ẹ tó wà lójú ogun ẹ tó wà lójú ogun kò gbọdọ̀ fi rúnlẹ̀ ó wá sọ pé ẹ̀dáàmù ẹ̀ ọ́fẹ̀ẹ́dáàmù sásìkò yẹ à ẹ lọ bá wọn nì ẹ bẹ̀ wọn nì torí ìtọ́nà wọn bá lókè ọlá ẹ láwọn èèyàn lèmi níbi ayé àwọn èèyàn máa yọṣẹ́ lódì tí wọ́n bá fẹ́ gbẹ̀tọ́ lé ayé àwọn èèyàn máa yọṣẹ́ lódì tó bá fẹ́ gbẹ̀tọ́ lé ayé ṣùgbẹ́ tọ́nà wọn bá lókè ọlá ẹ àwọn ọ̀gá wa wọ́n ní àsìkò iṣẹ́ ní ibi iṣẹ́ kò sáyè fún ìyàn kọ́kọ́ kò sáyè fún kọ́kọ́ àjọ náà tí ìgbẹ́ ìbá dé tí ìgbẹ́ ìbá dé ìgbẹ́ gẹ̀dígẹ̀dì wàá gbọ́ bọ́ọ̀lù yíyan dáa wọ́n wá sọ wípé ah, àfa ilé àgbẹ̀ síbi tẹ́ wáyé náà tí wọ́n bá lè ní oyè àgbẹ̀ síbi tó wáyé ó túmọ̀ sí pé tó bá di kàràǹgídá ààyè tó wáyé náà kírun bẹ́ẹ̀ yà àwọn ọ̀gá wá bí iṣẹ́ wọ́n lẹ tó bá kírun wọ́n máa lè kó bí iṣẹ́ à ọ̀pẹ́ nìkan náà wọ́n bá ọlọ́run ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìrìyẹ mọ̀dárọ̀kà tó àlìlá mọ̀dárọ̀kà lìlá iṣẹ́ àwọn ọmọ òun náà wò kọ́ tí ò yọ ayé kó kí o lẹ̀ iṣẹ́ yóò fi ṣe alálùbáríkà o ní láti fi irú iṣẹ́ yẹn lẹ́yìn o ní láti fi lẹ̀ iṣẹ́ bẹ àfà tẹ bá tẹ̀fẹ́ kí o yẹ irú zúrì yẹn kódà ẹ tún lè rí àwọn fòkàn ha ò kọ́ mi jẹ́ àwọn àfà táwọn náà kílè gbogbo ọgbẹ́ sì yìí ẹ̀ ẹ̀ sì máa ní sọ̀ látùrì jámọ̀rọ̀ àfà ẹ̀ sì máa ní jámọ̀rọ̀ tó bá dà ti kọ́ ásírì irú zúrì yẹn ẹ̀ ẹ̀ sì papọ̀ àjámọ̀rọ̀ lórí kíni tó ṣòro ọ̀nì òkú ń darí àbó ṣe ìrìn àjò àbó ṣàìsàn rárá o ànífà yìí ẹlẹ́jọ náà a ti ti rí àpèjúwe oríṣiríṣi àwọn èèyàn tó dúró dédé arákùnrin kan ní iṣẹ́ wọn ó ní gbogbo àwọn mùsùlùmí tó wà ń bẹ̀ àwọn òsì ẹbí kíkà lásìkò ṣùgbọ́n gbà pé wọ́n débẹ̀ ó di wípé àwọn òkú máa kí wọn ló bá dàsìkò lábábọ́sẹ̀ gbẹ̀kọ̀ báyìí á jẹ̀ lọ́ra kí rẹ̀ ní ṣókí kò ní ṣàṣejù kó wá mú bá kọ́ra ó ní bá kọ́ra bá fi kí ráka alákọ̀ọ́kọ́ lúrí ẹ̀ àtẹ́jú ti wọ́n nìyẹn ìgbónara kí pẹ̀lú farabalẹ̀ ó sì ṣe ní ṣókí ó sì kí tó padà sílẹ̀ àṣọ́yìnbó ti sọ òyìnbó ti rí ipò tí òyìnbó tó nílé jẹ́ nípò wáyá òyìnbó dábí ló ń tètè bí ayé tiẹ̀ àwọn mùsùlùmí tó kú lọ bá wò pé à àwa náà fẹ́ kí o òyìnbó ní rárá o à èrò jẹ yín lójú tó fẹ́ wàá bí láti jọjọ́ ẹ̀ ìbẹ́lẹ̀ kí o jọ lójú nígbà tásìkò òru bá tó látàrí omi ìjọ̀bọ̀ ọlọ́run padà sí sábàdì òyìnbó padà fàyè lẹ̀ fún wọn tó tó bá ti dé àsìkò oró yín ẹ máa bọ́ sílẹ̀ yẹn ẹ máa kí irun bọ́sẹ̀ ní mọ́ṣáláṣí nìyẹn ìdúró dédé ṣe pàtàkì jọ̀mọ́ ọlọ́run òfin ló lẹ̀ fún wa o ní àsìkò kan ní kọ̀ǹdíṣọ̀ kan tí a bá bára wa a gbọ́dọ̀ gbìyànjú kárí fi amójútó èrò wa kọ́mọ̀ bá kókò wá ṣe kò ń gẹ̀ dáadáa bákan náà nínú àwọn nǹkan tí èrò kíkí tó fi yàtọ̀ sí àwọn nǹkan tó kù nínú àwọn ìjọ ìṣàrọ̀tọ̀ lọ́hùn láha ákùnbẹ̀lẹ̀ àṣìwáì ẹ̀rí bá bá fẹ́ kírun ọmọ ọba àlékí ọlá ó fẹ́ ká ṣọ̀ṣọ́ nígbà tá a bá fẹ́ kírun ó fẹ́ ká sì mọ́ra nígbà tá a bá fẹ́ kírun àyè tá a ti fẹ́ kírun ọlọ́run fẹ́ ká fọ́ ọmọ ó fẹ́ yọ dàka ònídìí náà ònídìí àti ṣe àlùalá kò tó yọ dàka ònídìí àti wẹ́ kò tó gbàwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òní láti ṣàlọ́ àlá kò tó gbàwẹ̀ kọ́lá fa àlọ́ aláwọ̀ yẹn jẹ́ ọ ni mo fẹ́ gbàwẹ̀ sọ́ọ̀tì mi òun mo ṣe ń ṣàlọ́ àlá kò sí yẹn bẹ̀ kò sí yẹn bẹ̀ jọmọ́ àbá àpò bẹ́ẹ̀ yá wọ́n náà fà arípẹ́ olódì wọ́n ní kí ni tó ló pọ̀ ní ní ìfẹ́ yá wọ́n ní kí kò ń gbà wẹ̀ kò sí yẹn bẹ̀ gbogbo àwọn nǹkan mímọ́ mímọ́ báyìí èrò ọba ṣe fún tó lù ú bí ìgbàsàkò ìdá kó lè má jìrì ọlọ́run tó bá fẹ́ kí wàtọ̀ wùrọ̀ àdọ́bì ní gbogbo ilẹ̀ pátápátá mọ́ṣáláṣí lọ́nà ọba ṣe fún mi mọ́ṣáláṣí ni gbogbo jíjẹ bá ti bára yín ẹ ṣe àlọ́ àlá ó dàbẹ̀ bá rómi ẹ ṣe àlọ́ àlá orí ẹ̀fẹ̀ ẹ máa fi rùn náà bákan náà aṣọ wa a gbọ́dọ̀ ṣe oní ọ̀ṣọ́ wa ṣe tó bá lè kíbla tá a bá fẹ́ gbàwẹ̀ àní láti kọjú sí kíbla a fẹ́ àní láti kọjú sí kíbla ṣùgbọ́n fẹ́ kí irun jọ̀mọ́ a kọjú sí kíbla o èyí ló nínú àwọn nǹkan tí ọlọ́run fi ṣe èrò ní ẹ̀ṣà استعمل فيها جميعا استعمل فيها جميع أعضاء الإنسان tí a bá wo ìrun nígbà tá a bá fẹ́ kírun gbogbo ẹ̀ka ara wa kọ̀ọ̀kan wọ́n ní kò fẹ́ sí jọ́ìn nìkan àná ìsọ̀nà lọ́wọ́ àníwọ̀sẹ́là ó ní jọ́ìn tó wà lára wa kò dín bóyá bí kí lọ́rẹ́ náà ti di lópin gbogbo àwọn jọ́ìn kì pátápátá kò wá sí jọ́ìn kan nínú ẹ̀ka ara tó jẹ́ pé tí a bá fẹ́ kírun tí a kì í lò lórí ìrun kò fẹ́ sí náà tí ẹ̀ka ara kan wà tí a fi ń lò lórí irun bàtà bá ń kírun kódà tó ti mú àwọn eléyìí tó jẹ́ wípé mọ́tò tó wà ní ojú nínú ojú náà gbogbo ẹ̀ pátápátá là ń lò kọ́nà ọba kò fi wá ṣètò ń bẹ́ẹ̀ dáadáa gbogbo ẹ̀ka alikọ́lùbù ọkọ̀ wa a máa fi kírun alisanu a máa lu ahọ́n wa kódà ẹ̀ tó ń kírun nínú jẹ́ẹ́jẹ́ a tún máa yí awọ́ ẹ̀ a máa ṣe a máa yí èpè a máa yí awọ́ ẹ̀ nígbà tó bá ń ṣe gbogbo eré gbogbo ẹ̀ka ara gbogbo ẹ̀ ni a máa ń lò làákàyè wa náà òun náà máa ń bá wa wà ń ni bákan náà wípé nígbà tá a bá o a lè ṣe hàn ní nígbà a bá ń kírun ká máa fi ẹ̀mí wa rò nǹkan ní wọ́n fẹ́ fún wa wọ́n fẹ́ fún èèyàn lè máa san owó báyìí bí ẹ̀dùn ẹ̀ bá ti bí owó tó ná èèyàn lè fi ọwọ́ wọn ní tó bá náwó wọn rọ́jò lò tàbọ́jà kọ̀bì sọ̀dà kọ́bì nínú àwọn tí wọ́n wà lábẹ́ ìbòjú ọlọ́ọba ìyàwó ẹ̀la ìlà ìlà gbòdò lọ́jọ́ tí ò ní sí gbòdì àyàfi ìbòjú ọlọ́ọba òun náà ní arákùnrin kan tàbọ́jà kọ̀bì sọ̀dà kọ̀ ó ṣe sọ́dà kọ̀ kò jẹ́ kẹ́nì kankan mọ̀ pé ọwọ́ àlàáfíà rẹ̀ kò ní mọ sí ọwọ́ ọ̀sùn tó náà ó ti pamọ́ ni ó ti pamọ́ sọ́dá pọ̀ nìyẹn kódà gbà mí ẹni tó náwó òun kò tiẹ̀ fẹ́ mọ iye tó wú náà ó ti pamọ́ ẹ̀mí òun ti bẹ̀ ṣùgbọ́n náà ṣùgbọ́n òun kíkí kéèyàn wò pé ń sì mo fẹ́ yan lọ́fílà mo fẹ́ kí rákà mẹ́rin ásírì mo wá lò fọkàn sí òun ti ẹ̀fẹ́ wọ́ọ̀dù mẹ́ta ló kí mi mẹ́rin ló kí mi èèyàn ni o tó gbogbo ẹ̀mí wa pátápátá ló gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ ṣe nǹkan ọ̀mí ní ìgbà tá a bá ń kírun ìrònú wa kó wà bí irun ara wa kó wà bí irun àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà nínú ẹlẹ́ẹ̀kẹsàn huwa dín asọ́láṣí dín mọ́ alẹ́bí nínú bí alùsàmà wá ti wà láàrùn ẹ̀rí ìròkè rí ẹ̀ ẹ̀sìn kan ní o àwọn ará fọ́nà wọ́n kírun àwọn ará alẹ̀ wọ́n kírun wàdíyà lè fi ìlànà gbogbo àwọn ànábì ọlọ́run ọba pátápátá gbogbo wọn náà ni wọ́n ti rò gbogbo wọn pátápátá tẹ bá lọ wọnú báyìí táwọn èèyàn máa ń kà lẹ́yìn náà ẹ̀rí pé àwọn àwọn ànábì ọlọ́run àwọn ẹni rẹ tó ti ṣáájú gbogbo wọn náà ni wọ́n ti rò ṣùgbọ́n àwọn èèyàn lónìí bẹ́ẹ̀ fi rí pé kò tẹ́ tó ń tẹ̀lé àwọn ànábì tó yàtọ̀ sí mùsùlùmí ẹ̀rí ànábì wa isa ní salam ó dáyé kan òun náà ṣàlù ọ̀la ó dáyé kan ó borí kọlẹ̀ fún ọlọ́wọ́n bá adékí ọlá gbogbo ilé ìjẹ́ lànà ọjọ́sùn tí ọlọ́wọ́n bá adékí ọlá tó fi kí àwọn mùsùlùmí kọ́lọ́wọ́n bá adékí ọlá tó má jẹ́ ká sáré kiri ló fi jẹ́ pé ẹ̀rí mùsùlùmí nígbà tá a mọ̀ pa nígbòdì lọ́wọ́ àwọn èèyàn wa mú ní dání wọn máa sọ wá kí sì wọ́n fi ń tọ́ ọgọ́rọ́ mùsùlùmí ilé ayé náà ni ilé ayé náà ni kọ́nà ọba kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa wà kó nínú dókítà sèk ọ̀nà ọba àdékè ọlá ó gbé irun ó gbé sẹ́gbẹ̀ẹ́ ìmọ̀nì nípa wípé àwọn nǹkan tí irun máa ń jẹ́ sábà tí ìmọ̀nì máa ń jẹ́ sábà bí fún irun náà máa jẹ́ sábà bí fún ní dáadáa àwọn nǹkan aburú tí àyè ìmọ̀nì máa ń bí àìsí irun náà máa jẹ́ fún kọ́nà ọba kó má ṣe ìlà ẹnì kọ̀ọ̀kan wa ń sọ̀rọ̀ ó ní kúlù náà ti di màkàtà bàtà wọ̀nyí rẹ̀ ó ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan a ti fi jókòó lé lọ́rùn báyìí tó bá ṣe níṣẹ́ ilẹ̀ àbẹ̀lẹ̀yẹ̀mí ọlọ́run ní ẹ̀rọ àwọn ará ọ̀tún apá ọ̀tún gbígbà náà ti ya kàtà àlè wọ́n máa béèrè lọ́wọ́ ara wọn lọ́wọ́ àlùjọ náà kọ́mọ bá ṣe ìjẹ́káwa náà wà ní wọn àìlèlè mòjìrì míì wọ́n máa béèrè pa àwọn ọ̀daràn máa sàlẹ̀ akápò ìsàpọ̀ ah babalágbájá kí ló dé ẹ̀wọ́ náà àwọn òjò sínú náà inú àlùjọ náà ni wọ́n ti máa rí wọn máa sáré àdàkù fi sáfọ́ kí ló gbé yín wọn náà kọ́ọ̀lù lánàkùn mi náà ni mo sọ ìlú wọ́n máa dá wọn lóòpé à ah, àwọn òbí ń kírun ni wàlámùnákùn lọ́tọ̀ ìmùlùmí kìí tabara wọn tó ti ń pa àti fún wọn lóúnjẹ wàkúnnà lọ́kọ́ ògùn máa ẹ̀ lọ́kọ́ ìrìn tábà ti ráwọn tó ń jókòó sí junction káàkiri tí wọ́n ń sọ̀rọ̀ lọ́rọ̀ àwọn aláburú làwọn máa ń jókòó sí o hátà àtàlẹ̀ ìyẹ̀pẹ̀ orí eléyìí làwọn wà tó lórí òfìdé wa bá wọn fáwọn àtàǹfà ẹ̀hó ṣàfà àti ṣàfẹ́ẹ̀ kò sí ìṣìpè èèyàn kan tó fẹ́ ṣe wọ́n láǹfààní nínú ayé àmì túrọ̀ tó lè fi yàmà ọlọ́run ní fádà sọ́dà kọ́ wàdà sọ́dà ọlọ́run ní tó fi wọn wọlọ́ ni ọlọ́run ní wọn ti tẹ̀lé sọ́jà kan bí òun náà ní ìmọ̀lì wọ́n là sọ́ọ̀là wọn kí o òun tó jẹ́ sábà bí káwọn èèyàn wọn náà wọn ò ní ìmọ̀lì wọn ti kí o ó túbọ̀ sí pé téèyàn bá ní ìmọ̀lì bí ò kí o ó lè jẹ́ kó wọná bẹ́ẹ̀ yọba ń kí o kí o ní ìmọ̀lì ó lè jẹ́ kó wọná kí èèyàn má bàa wọná jọmọ́ sọ́jà kan wà sọ́ọ̀là ó gbọ́dọ̀ jẹ́ tó ní ìmọ̀lì kó ti máa kí o kọ́lọ́ walakin kazaba wàjàwálà ọlọ́ni ìfẹ́ ohun táwọn máa ń ṣe kazaba wọ́n máa ń pè ọlọ́ọ̀bá nírọ́ nàláì wàjàwálà tẹ bá ti pè wọ́n bá ìdí bàbá lágbájá àsìkò orú ti tó ẹja wá sí o mò ń bọ̀ ń sí mò ń bọ̀ mò ń bọ̀ ń sí sáwùfà tààdàmù irú àwọn ẹni bẹ́ẹ̀ bọ̀ wá bọ̀ tó mà kálá sáwùfà tààdàmù wọ́n bọ̀ wá mọ ìmọ̀ ìdàbálà kọ́ ti ní ìgbà tí ẹ̀mí bá dé gbogbo bá ìtọ́nà ọba ní kẹ́mi jáde. wà kí ìlànà rọ̀ tí ò ní sẹ́ tó fẹ́ la ọmọ ẹ̀dẹ́ èèyàn tó bẹ àtà ló fẹ́ là lẹ́nu. tọ́nà ọba kó bá ṣe ṣe àdó ìwọ̀n kan wa. ẹ̀rí kí àwọn nǹkan yìí ó fi rinlẹ̀ fún wa pàtàkì ìrojọ náà tó di kí o pàtàkì dé ọlọ́run tó fún un lọ́lá lórí àwọn ọ̀gbìn nínú àwọn òkú ẹ̀sìn kọ́nà ọba kó bá ṣe ṣe ìrojọ ó di ọwọ́ ẹni kọ̀ọ̀kan wa ká máa kírun ká máa kírun ká kírun déédéé pàwọ́ ìlú ilé ni mo sọ lèyí ọlọ́run ní pé ọlọ́run bàbá wọn kan tí wọ́n kírun alẹ́bí iná ọ̀hún máa ń sọ ní àti ìgbà òun àwọn tí wọ́n máa ń fọ́nú fọ́ra látara nínú àdánwò alákọ̀ọ́kọ́ wọn ti kí sásìkò wọn ti kí dáadáa a gbọ́dọ̀ kírun sásìkò a sì gbọ́dọ̀ kí الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the The topic of our sermon today is continuation of what we have started in the previous two weeks ago, where we started the position of Salat in Islam. We mentioned the position of Salat, and in that sermon, or the two sermons, we mentioned about 12 things that establish that the position of Salat in the sight of Allah is very great. Part of what he mentioned was that the Prophet sallallahu wasallam was not given the salat while he was on earth. Allah subhanahu wa ta'ala invited him to the heaven to give him the salat. Even the Prophet sallallahu alaihi wasallam got to a place that no living being has been to before. He Jibril to the Prophet sallallahu wasallam when he got to a portion in the heaven, in the seventh heaven, then he told him to go to Sidratul Muntaha That is a position where no one has ever been before. Then when the Prophet Muhammad got to that position, Allah gave him 50 salat. And within that heaven and the position of Prophet Musa alayhi salam, when Musa told Prophet Muhammad inna ummataka la yutiqun that your follower will not be able to observe the 50 salat, then Allah gave him five. Allah gives it to five. And after that, Allah told him that whoever observes those five salat will be given the reward of observing 50. That is why for every zuhur, we are going to have reward for observing 10 zuhur and the like. So part of what we are about to, we have mentioned today, we have mentioned 10 things that differentiate salat from other acts of worship. Part of what we have said is that salat sammaha Allahu bil iman. Allah subhanahu wa ta'ala told us that iman is equal to salat and salat is equal to iman because salat is a sign that we are believers if you don't observe salat it means you are not a believer That's why the prophet sallallahu alaihi wasallam said the difference between a believer and a non-believer is salat because salat is the clear manifestation of our iman in Allah no one will observe salat except the person that is having iman that is why we negate the iman of the non muslim Ahlul Kitab, the Jew and the Christians, because they will have solar in their books. In the books that we have with them, there is solar. They have been commanded to observe solar, but you will never see any one of them fulfilling this obligation. It is only the Muslims that are fulfilling this obligation of solar. Part of what you have mentioned that differentiates solar from other parts of of Ibadat is that Allah subhanahu wa ta'ala gives special remembrance to solar so that in some positions in the Quran when you see that Allah mentions good deeds then he will separate Salat with mentioning Allah will mention Salat separately just to point that the most important aspect of remembrance of Allah is Salat when we look at Surah and ankabut When Allah told the Prophet sallallahu alayhi wa sallam, "Utlu ma uhiya ilayka min al-kitabi wa aqim as-salat." Allah said, "Establish salat. Remember Allah by reciting the book of Allah and you establish salat." Allah said, "Verily, salat is cleanse you, cleanse you of what? Impurity and bad character." Then Allah said, "Wala dhikrullahi akbar." That the most important remembrance of Allah is salat, according to the translation of some of the scholars meaning that Allah mentioned Salat separately to point to the importance of Salat. Part of what differentiates between Salat is that in many instances, Allah subhanahu wa ta'ala will mention Salat alongside his other acts of Ibadah. Sometimes Allah will say, وَأَقِمِ الصَّلَاةَ وَآتِ Zakat, Pray Salat and give Zakat. Sometimes Allah will say, فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ Pray Salat and do your udhiya, that is, you slaughter your ram for Eid al-Adha. So then another thing that we have mentioned is that Allah subhanahu wa ta'ala told the Prophet sallallahu alayhi wa sallam to be patient regarding Salat. Allah told us that we should be patient in fulfilling all other acts of worship, but the remembrance of Allah, the mention of sabr, of patience regarding Salat here is special. Allah told the Prophet sallallahu alayhi wa sallam, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا that if you command your household to offer solar then you should you should be patient because sometimes when you wake them up they will go to another room to go and have their sleep pastor I know you have you should be patient when you tell them to go for solar you should go and search their room maybe when leaving a room they will have to go to another one to go and hide hide and seek especially for solar to sober pastor I know you have them be patient لا نسألك رزقا نحن نرزقه We do not have the to give them provision. Provision is for Allah. Our own duty is to command them to do what is good. Then Allah mentioned of Idris, of Ismail. Allah said, إِنَّهُ كَانَ Allah said, واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان وكان يأمر أهله بالصلاة وكان عند ربه مرضيا that he used to command his household to always observe salat. Part of what we have mentioned is that Allah subhanahu wa ta'ala has not given us excuse to abandon salat in any condition. Even when we are sick, there is fiqh in salat al-marid. How a sick person to observe his salat is mentioned in in kutub al-fiqh in the books of fiqh. And Imam Abu Hussein once asked Prophet Muhammad sallallahu alaihi wasallam how to pray when he was sick. Then the Prophet Sallallahu said, if you stand up uprightly, if you cannot do that, you sit down. If you cannot do that, then you lie on your body to observe Salat. Even when we are traveling, we still have to observe Salat. When we are in state of panic, state of war, we see it is still a must for us to observe Salatu And khawf Even when it is raining, we have to observe Salat, Jamal Salat. In that case, we can combine Zuhr and Asri or combine Maghrib and Isha, meaning that Allah subhanahu wa ta'ala does not exempt us from Salat in any condition. Part of which is that Allah subhanahu wa ta'ala commanded that whenever we want to pray, we should maintain perfection in our prayer. And perfection can be seen from our ablution, from ghusl, from tadhiyeen, adoration, to purify ourselves when we are going for the salah and to purify the place of our worship. Part of what we have mentioned is that every part of the body is engaged during salah. Our mind, our heart, our and the other part of the body should be engaged whenever we are praying salah and it is not allowed to think of other things when we are praying. So we pray to Allah subhanahu wa ta'ala to assist us. And part of what we have mentioned is that Salat is the worship of the people of the earth and of the people in the heaven. All the angels of God, they observe Salat. They observe Salat. Why, likewise, the messengers and prophets of God, they all observe Salat. And that is one of the things that is common among the prophets of God, is that they observe Salat. So, all these we have mentioned are pointing to the importance and position of Salat, that we should never linked for that in any condition that we find ourselves. The Prophet said, Mum awladakum bi salah wa hum abna'u sab'a. He said, you should train your children to pray for that. You should teach them how to pray for that. You should command them to pray for that. Since the time they attain seven years. That does not prevent us from teaching them Salah before they attain seven. We should train them even from their death on Salah. And that can be, that can happen by observing Salah in their presence If you are a father, you don't pray, and you are expecting your children to pray. It is not possible. The religion of Islam wants us to teach by example. That is why the Prophet sallallahu alaihi wasallam, when Allah mentioned, that لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ He said, in the Prophet of God, you have the best model. You have the best example. So the example of the Prophet sallallahu alaihi wasallam is what Allah subhanahu wa ta'ala has commanded us to follow. Follow Kamaru Aichimuni in Sunday. He said, pray the way you see me pray. Meaning that the Prophet Sallallahu pray. He never mentioned that the Prophet, the companions to not pray, but he prayed in their presence. If you want our children to pray, we should pray so that they can see our prayer. And when they attain ten years, وَضْرِبُوهُمْ وَهُمْ أَبْنَاءُ عَشَرٍ When they attain ten years and they don't pray, don't tell them anything before you reach there. They should know that by the time they attend, it is their primary responsibility. If it's our brother now to abandon Salat, it is the duty of the elder, it is the duty of the teacher to take in. Most of you are above ten years old and you don't wake up for Salat. So this is a very bad habit. We should try to change our habit for the better. So we pray to Allah subhanahu wa ta'ala to give us the strength to always observe our salat. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وأذل تلك المشركين ودمر أعداء الدين اللهم لك عفو كريم تحب العفو فاعف عنا فاعف عنا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين قوموا لصلاتكم يرحمكم الله